tuesday àti thursday ní dédé aago mẹ́jọ àárọ̀. ẹ sọ wípé ètò àyẹ̀wò ìlera yìí ọ̀fẹ́ ni ṣé ọ̀fẹ́ pátápátá bẹ́ẹ̀ ni àbí kí ni káwọn èèyàn mú dání tí wọ́n bá ń bọ̀. ẹ̀yin àgbà náà ni ẹ sọ wípé oògùn tí a ò bá fowó rà ẹ̀yìn àrò ló ń gbé ṣùgbọ́n ohun tí àwọn ènìyàn yóò jàǹfààní láti paṣẹ ètò yìí ó ju owó yẹn lọ fífi ẹ ò ní sanwó kankan fún gbogbo àwọn àyẹ̀wò ara tẹ́ ò ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà ọ̀fẹ́ ni lílo àwọn irinṣẹ́ ìlera tó tóbi méjìlá sí ara ọ̀fẹ́ ni owó wọlé nìkan ni one thousand naira àwọn akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera máa ti wà níkàlẹ̀ ní ọjọ́ náà láti ṣe ìtọ́jú wa àti láti gbà wá nímọ̀ràn lórí ìlera wa àti bí a ṣe máa pẹ́ pẹ́pẹ́ ní ayé láìṣe àìsàn àti bá a ṣe lè gbáyé ìrọ̀rùn láti pàṣẹ ohun tí à ń jẹ ohun tí à ń mu àti gbogbo àwọn kan tí à ń lò fún nọ́mbà wa lẹ́ẹ̀kan sí òun ni zero eight one six two six five six seven one five lẹ́ẹ̀kan sí zero eight one six two six five six seven one five. a ó máa retí yín o àlàáfíà wa ò ní di fíafíà. tó ẹ ṣeun gan ni ìlera lọrọ lóòótọ́. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kulẹ̀ fàlàfàlà ó dún kẹ̀rìírí kẹ̀rìírí ó mìlú títì fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbá la wà nílùú abẹ́òkúta. Fresh one note oh seven point nine FM lábẹ́ Olúmọ ó kulẹ̀ fàlàfàlà. bá ti ń ṣe taran taran taran tan taran ẹ ti mọ̀ wípé àti dé náà nìyẹn àwa náà tún wá kọ́ ọlọ́wọ́n ọba mi àláwùrà bí ẹ ti mọ̀ ọ́n ìkànnì tó ń kilẹ̀ falafala fresh one zero oh seven dot nine fm òkè sáré èlò abẹ́òkúta etí ọba ńlẹ̀ etí ọba lóko ó mọ̀ tún kànlẹ̀kùn yín kokoko lóòrọ̀ tòní tí ṣe ọjọ́ ajé ó pé kẹ́ ẹ lówó kẹ́ ẹ bímọ ó ní kẹ́ ẹ ṣòwò kẹ́ ẹ jèrè ń bá wa ò pé kólókó mọ̀rọ̀kọ bẹ́ẹ̀ là pé kólódò ó mọ̀rọ̀dò ẹ̀yin ẹ̀ṣá ti bá wa tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ẹ̀fẹ̀ ti gbé àwọn kókó lọ́lọ́kan òjọ̀kan tá a kó wá sí etí gbọ̀yìn láti inú àwọn òwe ìròyìn olójoojúmọ́ lẹ́wà gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ tá a sì mọ láǹfààní àti jù ú sí etí gbọ̀yìn lọ́wọ́ òórọ̀ kùtùkùtù ẹ̀yin ti ṣàkókò mu kẹ́ ẹ tó bọ́ sọ́nà àbí tí ńlẹ̀ láǹfààní àti bùjọ́gẹ̀ ọ̀dà gbogbo ẹ̀ ó ń lọ náà ni gẹ́gẹ́ bí a ti ṣe kọ̀wé ẹ̀ bólúwájí ògúnyẹmí lórúkọ tèmi anointed voice of the city tó já sí pé bí ojúmọ́ bá ti mọ́ tí àgbẹ̀jì tọkọ́ tàdá ọ̀dẹ ajitapo tọrùn olówó tó fẹ́ lówó agbégbá òwò rẹ̀ torí òṣùpá kọ̀ kò ṣe ìmẹ́lẹ́ ìlómú awẹ́ kan rẹ̀ tó fi la ẹgbẹ́ ẹgbẹ̀rún òlú ojúmọ́ re ojúmọ́ ayọ̀ ojúmọ́ ìdùnnú náà là ń kíra wa o etí ọba ńlẹ̀ ń tẹ̀ wájú gẹ́gẹ́ bí a ti ṣe kọ̀wé ẹ̀tọ́ dòǹdò ni lóòrọ̀ tòní ẹ̀jẹ̀ àmọ́ ìgbádùn ẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe wá ìwé ìròyìn punch àti tribune ó tẹ̀lé mi wádìí àmú àwọn kókó ẹ̀ gẹ́gẹ́ bá a ti ṣe mọ yọ sí etí gbọ́ yín lálàǹfààní àti gbé jù sí yín lára àmọ́ bá a bá ti wá padà dé lẹ́yìn kókó àwọn ẹ̀kúnrẹ́rẹ́ òun náà lẹ́fà pèrè tẹ́tẹ́ láǹfààní láti mọ bó ṣe ń lọ alright ẹ jẹ́ bẹ̀rẹ̀ lọ́kọ̀ọ̀kan ìjèjì láì dóònà pẹnu torí adébíyẹyìn mọ́ sí àgbà ọ̀lẹ́ni wọ́n ń perú wọn àgbáríjọpọ̀ ẹgbẹ́ elétò ìlera nílẹ̀ nàìjíríà wọ́n mọ̀ bu ẹnu àtẹ́ ẹ̀ lo ìjọba àpapọ̀ àwọn àjọ elétò ààbò wípé ìjínigbé nígẹ̀ẹ́mú yín ó sì wá di tọ́rọ́ fúnkálẹ̀ kò sí ń tẹ́ lè ṣe sí i ṣé káwọ́ wípé kò nílò kálẹ̀ elétò ààbò ni àbí àwọn tó jẹ́ elétò ààbò ẹni wọn mọṣẹ́ wọn bí iṣẹ́ question mark ìní kókòrò ìyẹn gbé síwájú ẹ láǹfààní àti gbọ́ làbárí ọ̀rọ̀ àmọ́ ròyìn míì òun rẹ̀ ó dá lórí kò ọlọ́run ọba mi Èdùmàrè kọ́ bá wa kásẹ̀ ńlẹ̀ tán yányán o ó ti ń ka àmọ́ kọ́ padà kánlẹ̀ tán yányán ni wọ́n ní àjọ tó ń rí sí ọ̀rọ̀ owó gbèsè nílẹ̀ yìí àti lókè òkun àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ibẹ̀ ti pé orílẹ̀-èdè nàìjíríà bí wọ́n ṣe ń yáwó èyí ọmọ jọjọ owó èyí tó ti jẹ́ yíyá látara àìsàn covid-19 látọwọ́ ilé ìfowópamọ́ àgbà ilẹ̀ nàìjíríà ewu ń bẹ lóko lóńgẹ́ ló ń gẹ́ fúnra ẹ̀ ewu ni o ta ló ń sọ̀rọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wọ́n pabì yàbìdún ẹ̀ ojú ìwé kọkàndínlọ́gbọ̀n ìwé ìròyìn punch tó jáde lóòrọ̀ tòní àmọ́ àwọn àkọlé kan ó tún sodo sí abẹ́ ẹ̀ wọ́n pé ilẹ̀ amẹ́ríkà uk àti àwọn orílẹ̀-èdè míì wọ́n pé wọ́n ti yá àwọn owó kan tó jẹ́ òbítíbitì wọ́n ní kò sì ṣe é lórí àjàkálẹ̀ àrùn covid-19 tó ṣokùnfà bí gbogbo orílẹ̀-èdè bó ti ṣe fẹ́ẹ̀ donígbèsè tán àmọ́ wọ́n pé bí ọ̀rọ̀ àtẹ̀wó àtẹ̀wó jáde eléyìí tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà tó gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ wọn ni ha bá a bá fi tẹ owó nílẹ̀ nàìjíríà sixty billion nǹkan ó ṣe wá o gbogbo àwọn nǹkan tá à ń rà tó ti gbówó lórí tẹ́lẹ̀ iná ni ó tún wá padà gbowó lórí ó ṣeéṣe kó multiply by two ẹni tó jẹ́ olórí àjọ kan èyí tó ń rí sí ọ̀rọ̀ owó náà nílẹ̀ nàìjíríà iná ló fi ìdí ẹ̀ múlẹ̀ àmú àkọlé míì eléyìí tó farapẹ́ iná ní pé àwa ò mọ̀ nǹkan kan lórí ọ̀rọ̀ bí wọ́n ṣe fẹ́ tẹ owó tó tó ọgọ́ta bílíọ̀nù náírà ọ̀básẹ kì í sọ̀rọ̀ wọ́n pe ilé ìfowópamọ́ àgbà nàìjíríà òun náà sọ̀rọ̀ ìjọba àpapọ̀ tún lanu kótó orin awo kó sí wọn lẹ́nu ajá ìpè agbọ́nsẹ́ òyìnsẹ́ ojú olóko èrè kùdùrùkùdùrù ó yẹ ẹtún jẹ́ múrìn ẹ̀ka lọ níbi tí wọ́n pe ẹgbẹ́ ọ̀hánẹ́zẹ̀ ndí ìgbò wọ́n pé àtìlẹ́yìn tí òkèrè ńlá wọ́n ṣe o fún àwọn gómìnà gómìnà tí ń bẹ ní ẹkùn gúúsù ìlà oòrùn ilẹ̀ nàìjíríà láti rí i dájú pé ètò ààbò tó fẹsẹ̀ rinlẹ̀ wà láwọn òpínlẹ̀ náà wọ́n pé yàtọ̀ sí eléyìí àgbékalẹ̀ ẹ̀ka ètò ààbò tí àwọn gómìnà gómìnà ẹkùn ìlà oòrùn tí ń gbèrò rẹ̀ ààyè ti ṣí sílẹ̀ bó sì kún ìràwọ̀ kan dondo lókè tí àwọn gómìnà tó fẹ́ ṣe àgbékalẹ̀ ikọ̀ elétò ààbò ń làwọn ó ṣe ní ìpínlẹ̀ ọ̀hún ojú ìwé kẹrìnlá ìwé ìròyìn the punch ìnìròyìn yẹn ló ti jáde bọ̀m̀bọ̀ sí ìgboro ayé àmọ́ ẹ̀yin tẹ́ ẹ fẹ́ mọ kí ni làbárí ọ̀rọ̀ ọ̀rọ̀ rèé ojú ìwé ogójì ìwé ìròyìn the punch ló rọ tòní iná ní mò ń ṣe àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ wípé ìdírẹ́ o tí Aisha Buhari tí ò fi wí nǹkan lórí ọ̀rọ̀ other room jóni ṣẹ́yìn ọ̀gbàgbé other room alright ẹ gbọ́ làbárí ọ̀rọ̀ dàbádé ọ̀gbagadé ìròyìn lóòrọ̀ tòní àmọ́ lórí ọ̀rọ̀ oṣù lámlánà tí àwọn ẹlẹ́sìn Islam tí wọ́n ń fojú sọ́nà fún Sultan ti sọ̀rọ̀ fún gbogbo àwọn ẹlẹ́sìn Islam jákèjádò ilẹ̀ Nàìjíríà wípé ẹ máa wo ẹ ṣáà máa fojú sùn fún oṣù bẹ́ẹ̀ bá ti rí i kí àwa ó bẹ̀rẹ̀ lónírẹ̀rẹ̀ mú àti nírẹ̀gẹ̀dẹ̀ fín àmọ́ ròyìn kan eléyìí tí ó papọ̀ mọ́ Ramadan ṣùgbọ́n tó ní í ṣe pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà níbẹ̀ ní ẹni tó ti fi ìgbà kan rí jí ààrẹ nílẹ̀ nàìjíríà olóyè olùṣègùn ọbásanjọ́ bàbá la ọ̀rọ̀ mọ́lẹ̀ lánàá ti ṣe ọjọ́ àìkú sunday ó pé àwọn badbẹlẹ àwọn onínú burúkú oògùn òṣì iná ni wọn mọ̀ jẹ́ kábíọ́lá di ààrẹ orílẹ̀-èdè nàìjíríà èyí o ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ojú ìwé kẹsàn-án ìwé ìròyìn the punch ìnìròyìn yẹn ló fi àpèrè tẹ́ sí àmọ́ ẹ̀ka lọ sínú ìwé ìròyìn tribune ló rọ tòní níbẹ̀ làwọn onírúurú ìròyìn náà ó tún fìkàlẹ̀ sí asup ti pé àwọn ò gbà bí ìjọba àpapọ̀ bó ti yẹ ṣe fẹ́ àwọn kan tí ó jẹ́ ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ gbogbo ńṣe fún àwọn ilé ẹ̀kọ́ gbogbo ńṣe márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ titun tí ìjọba àpapọ̀ fìdí ẹ̀ kalẹ̀ asup ní ìjọba ẹ̀yìn kọlẹ̀ ẹ̀yàn fún wa ojú ìwé kẹjọ ìwé ìròyìn Nigerian Tribune ìnìròyìn yẹn wà àmọ́ wọ́n pọ̀ tún ti ṣẹlẹ̀ èyí ní ìpínlẹ̀ cross river ọlọ́run ọba kọ́mọ ṣàánú fún wa ojú ìwé ọgbọ̀n ìwé ìròyìn nigerian tribune ló rọ tòní wọ́n pẹ́ wọn agbébọn mọ̀ tún ṣe ìkọlù síléeṣẹ́ ọlọ́pàá kan ní ìpínlẹ̀ cross river kódà wọ́n pé àwọn ìbọn ak forty seven wọ́n tún jí ìkó lọ ńbẹ̀ ọlọ́run ọba ṣàánú fún wa nìròyìn yẹn ń sọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wọ́n pé wọ́n ṣèpàdé o pẹ̀lú àwọn tó jẹ́ òṣìṣẹ́ ńlẹ́ka ètò ìdájọ́ ilẹ̀ nàìjíríà tí wọ́n mọṣẹ́ lójú wọ́n ní lónìí ni kò ní dọ̀la ńlàjọ serap bá ní kí àwọn tí ọ̀rọ̀ kàn lórí ọ̀rọ̀ ẹ̀dínkù owó oṣù àti àfikún rẹ̀ kí wọ́n gbé ìgbésẹ̀ o wípé owó oṣù tí ààrẹ Muhammadu Buhari àti àwọn gómìnà gómìnà ń gbà tó ń ta àwọn aṣòfin nílẹ̀ Nàìjíríà owó tó fani lápò ya ni eré sì ń kóbá orílẹ̀-èdè Nàìjíríà tá a fi tí ìbọ́ sí ọwọ́ iwájú láti ìgbà pípẹ́ wá ẹ bójútó ẹ yọ ọ̀bẹ tí ẹrẹ́ kù ojú ìwé kẹrìnléní ogún ìwé ìròyìn Nigerian Tribune ìnìròyìn yẹn ló fi kalẹ̀ sí lóòrọ̀ tòní àmọ́ ìròyìn eléyìí náà ó wà nínú ìwé ìròyìn punch àmọ́ wọ́n tún kọ sójú ìwé kẹfà ìwé ìròyìn Nigerian Tribune níbẹ̀ ni wọ́n ti pé àtẹ̀wò àtẹ̀wò nǹkan ó mọ̀ ṣe wá kọjá àdájì nílẹ̀ Nàìjíríà bá a bá fi lè tẹ sixty billion naira eléyìí tí wọ́n fi ìpè ẹ̀ léde pé wọ́n ó tẹ̀ lójúnà àti rí owó ná nílẹ̀ Nàìjíríà àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ní èyí mẹ̀mẹ̀ lẹ́ ń rí o ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ mọ mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀ it's okay ìwé ìròyìn Nigerian Tribune ìlókọ́ o ọ̀dà ẹjẹ́ bọ́ sí agbo òṣèlú wọ́n pe ìpàdé àpérò fún ti ẹgbẹ́ òṣèlú PDP ní ẹkùn gúúsù ìwọ̀ oòrùn wọ́n pe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Olúwaṣèyí Abíọ́dún Mákindé Fáyọ̀ṣe tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Èkìtì wọ́n pe ha ìforígbárí ọ̀hún ọmọ làkàkì àwọn ìgbìmọ̀ tó tó òjìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ó lé mẹ́ta seven hundred and forty three iná ni wọ́n yàn kódà wọ́n yan àwọn ọ́fíìsà bíi méjìléní ogún wípé àwọn gangan ni wọ́n gbọ́dọ̀ kópa nínú ìpàdé àpérò ti ẹgbẹ́ òṣèlú pdp tẹkùn gúúsù ìwọ̀ oòrùn ọ̀dà o àwọn bíi méjìléní ogójì iná ni wọ́n ń wò wípé àwọn náà mọ̀ nífẹ̀ẹ́ láti jẹ́ olórí ìgbìmọ̀ elétò òdìbò nínú ìpàdé àpérò ẹgbẹ́ òṣèlú PDP wọ́n yàn wọ́n lọ́kọ̀ọ̀kan ìjèjì one seventy one ẹni wọ́n fún ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun one thirty ìpínlẹ̀ Èkìtì one fifteen ìpínlẹ̀ Ògùn one fourteen ìpínlẹ̀ Oǹdó one twelve ìpínlẹ̀ Èkó one oh one ojú ìwé kejì ìwé ìròyìn Nigerian Tribune ẹnikẹ́ wò fún ẹ̀kúnrẹ́rẹ́ ròyìn yẹn àmọ́ ròyìn míì lórí ọ̀rọ̀ jáàbù nípínlẹ̀ Kwara wọ́n pe ọpẹ́ o àlàáfíà ti sùn wábọ̀ àwọn ilé ẹ̀kọ́ bíi mẹ́wàá ní ìpínlẹ̀ kwara wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ padà lónìí o ìkẹ́kọ̀ọ́ wọn ń tẹ̀ wájú ojú ìwé karùndínlọ́gbọ̀n ìwé ìròyìn Nigerian Tribune ìnìròyìn yẹn ló fi ìkàlẹ̀ sí. alright ẹ jẹ́ á sọ̀rọ̀ nípa àròyìn kan tó ní ṣe pẹ̀lú àwọn ikọ̀ Yorùbá àti àwọn Arẹwà tí wọ́n fi ọ̀rọ̀ tí wọ́n fi ń tàkùrọ̀sọ síra wọn o wọ́n ní àwọn èèyàn ti sọkọ̀ bákùn gbé ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kan tí màtàwálè sọ wípé ìsọkúsọ rèé ní ìgboro ayé àti wípé gan-an ẹ lákàsí wọ́n ní kẹsì mọ wò ó kẹ ẹ tó fi nǹkan gún ẹni ẹlẹ́ni ẹ kọ́kọ́ fi gúnra yín kẹ mọ bí ó ṣe dùn yín sí Gani Adams àti ikọ̀ Yorùbá kan wọ́n ti sọ̀rọ̀ wípé ẹ mọ́ finú wá àwa mọ̀ ọ́n jẹ àmọ́ bẹ́yìn bá ṣe tán o bẹ́ẹ̀ ni wọ́n kún àwa náà ṣe tán láti mọ̀ gbà láàbọ̀ adúró tán ni ojú ìwé kọkàndínlọ́gbọ̀n ìwé ìròyìn Nigerian Tribune ìnìròyìn yẹn ló fi ìkàlẹ̀ sí nínú lóòrọ̀ tòní ìròyìn eléyìí ti ń fi gbẹ́ǹdì kó tó dipá dókè lọ́hùn lọ́rẹ̀ẹ́ polówó ọjà iná ló farapẹ́ yìí tí mo kà nínú ìwé ìròyìn Punch níbi tí àwọn tó jẹ́ gómìnà gómìnà ní ẹkùn gúúsù ìlà oòrùn ilẹ̀ Nàìjíríà wọ́n pé àwọn náà ti ṣetán àwọn ò káwọ́ gbéra mọ́ àáyá ti bẹ́ẹ̀lẹ̀ ọbẹ̀ ara ẹni àwọn ti ṣe àgbékalẹ̀ ikọ̀ ètò ààbò kan èyí tí wọ́n mọ̀ pé ó kọ rẹ̀ ní èbúbeagù èyí o oh. èbúbeagù ni wọ́n pe yóò mọ̀ bẹ gbogbo àwọn ọnú gbókọ̀rọ̀ kọ́ńdú tí ń bẹ ní ẹkùn gúúsù ìlà oòrùn wò láti fín àwọn afurasí ọ̀daràn lápè ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ lójú ìwé kọkàndínlọ́gbọ̀n ìwé ìròyìn Nigerian Tribune ló rọ tòní àwọn ẹja dókè lọ́hùn-ún ká polówó ọjà bá a bá ti padà dé àárín gbùngbùn ròyìn ẹ̀ńlẹ́ ti bá wa etí ọba nílé ìkànnì fresh one zero seven dot nine FM Abẹ́òkúta. àgbẹ̀lẹ́gbẹ́ dé òdodo dé ìwé ìròyìn tuntun tí gbogbo wa ti ń retí dé ògo dé ọmọ ẹlẹ́wùyí omi tuntun ti rú ẹja tuntun ti rú wọnú omi ológì ní tàjòdè èkúté ẹlẹ́ paramọ́ gbẹ̀lẹ́gbẹ́ ní ìwé ìròyìn tó ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi gbẹ̀lẹ́gbẹ́ ní ìwé ìròyìn tó mú yọ́nyọ́nyọ́ létí bí abẹ àwọn ní bàbá àwọn làgbà àwọn lọ̀gá kì í ṣẹgbẹ́ gbogbo wọn níbi ìròyìn àsìkò tó dángájíá ìpolówó ọjà tó máa rà kí ẹ máa kà nígbà gbogbo gbogbo ọjọ́ ajé gbogbo ọjọ́ ajé gbogbo ọjọ́ ajé ìwé ìròyìn gbélégbó ni ẹ máa rà kí ẹ máa kà nígbà gbogbo gbélégbó ló ní oríjẹ́ kéré ọjà délé onídẹ̀ẹ́dẹ́ gbogbo wa ò ní kú sóko wa nǹkan jẹ bá a bá ṣiṣẹ́ títí tí ọba jáde kórí owó jọ gbélégbó ló ní ẹyẹ ò ní fò kó forí sọ̀gbà láyé ọba Olùmarè ò ní jẹ́ kí gbogbo wa ó jìn ṣáájú o. gbogbo mùmìnì mùmìnà tó fẹ́ ṣe àjà tí múra pẹ̀lú ìrọ̀rùn alẹ́ travels and service ní kẹ́ ẹ bá lọ o. wọ́n ní àṣepọ̀ pẹ̀lú ilẹ̀ Saudi lójó rọrùn fún wọn láti ní ilé ìgbé tó dáa tó súnmọ́ aram ọkọ̀ lọ́yẹ̀ ọ̀fẹ́ oúnjẹ ọ̀fẹ́ pẹ̀lú siara káàkiri. ọ̀gbàmùgbàmù tẹ́ǹtì tí dárú gbòdògbò òrùn ní mùnà wá sí àtìgbàdégbà ìtọ́jú services pèrègèdè fi Rose lọ́rọ̀ tù. olùléeṣẹ́ wọn wà ní Ṣógúnlẹ̀ bus stop Èkó ẹ̀ka wọn ní ìtàsí Central Mosque Abẹ́òkúta Chief Imam zero eight zero three three three seven nine three one eight àgọ́ ìwòye missioner sarudin zero eight one three seven seven one zero four four nine àti sixty six ìbàdàn road ìjẹ̀bú òde zero eight zero five two four zero four two four five. Fresh one note oh seven point nine FM lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà. bóyá ẹjẹ́ a máa nìṣó ní àánú àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn tá a ti gbé kókó ẹ̀ sí etí gbọ́ yín níkànnì fresh tá a wà yìí etí ọba etí ọba all right ìròyìn alákọ̀ọ́kọ́ tí wọ́n fi ṣíde gbajúgbajà ló jẹ́ o nínú ìwé ìròyìn the punch ló rọ tòní olóyè olùṣègùn ọbásanjọ́ ń ló pàbí ìyàbídùn ọ̀rọ̀ lánàá ti ṣe. di ọjọ́ àìkú Sunday ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà iná ló mọ̀ la ọ̀rọ̀ mọ́lẹ̀ gbangba ní àná òde yìí ni tó sì ń ṣe àlàyé wípé ṣẹ̀rí ìdí tí wọ́n fi wọ́gi lé June twelve iyùn ètò ìdìbò sípò ààrẹ eléyìí tó gbé Abíọ́lá wọlé iyùn ògúnná gbòǹgbò lókòwò ní Moshood Kashimawo Abíọ́lá ó pé àwọn kan ní tó jẹ́ pé èrò inú wọn ibi ni àwọn bad belle tí wọ́n rere ro orílẹ̀-èdè nàìjíríà ọ̀básanjọ́ ṣe àlàyé abiola gẹ́gẹ́ bí ẹni tí wọ́n jọ kẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ baptist boys high school tó wà ní abẹ́òkúta ńlá rẹ tẹ́lẹ̀ rí bá bẹ̀rẹ̀ sí ní kọmi inú kọmi òde wípé bí wọ́n ṣe wọ́gi lé ìbò june twelve iná ló jẹ́ èyí tó yẹ pé wọ́n mọ̀ọ́mọ̀ fọwọ́ lágbá ilẹ̀ ìgbà lójú ni àti wípé irú àǹfààní eléyìí tí ilẹ̀ ìgbà pàdánù ńgbà náà tí àwọn ẹni ibi kan fà á tí ilẹ̀ ìgbà fi pàdánù adúrú àǹfààní bàǹtàbàǹtà bẹ́ẹ̀ wọ́n pe ní tí àbá máa sọ ní ìsìn ìní wípé àwọn èèyàn mẹ́ta tó fakọyọ tí wọ́n ti jókòó sórí àpèrè ààrẹ nílẹ̀ nàìjíríà iná ni wọ́n wá láti ìlú abẹ́òkúta wọ́n ní àmọ́ ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ mọ́ báyìí nígbà tó jẹ́ pé àwọn onínú níbí nìkan wọ́n ti fi àparí inú wọn wọ́n ti fi wọ́gi lé ètò ìdìbò eléyìí tó yẹ tó fi yẹ kí ìtàn ọ̀hún kó balẹ̀ kó sì wà nínú ìwé ìtàn ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ ààrẹ nílẹ̀ nàìjíríà ń ló sọ̀rọ̀ lánàá ti ṣe ọjọ́ àìkú sunday nílùú abẹ́òkúta ní àkókò ètò kan eléyìí tí wọ́n ń gbé kalẹ̀ ní tó dá lórí ọ̀rọ̀ àṣà àti àgbéga orílẹ̀-èdè wa nàìjíríà ti àwọn èèyàn ẹ̀gbá ní ìpínlẹ̀ ògùn wọ́n ní ẹni tó ti dolóògbé ọ̀hún tó jí ògúnnágbòǹgbò lókòwò tó yẹ kó gorí àpèrè ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà iná ni wọn mọ rírì ẹ̀ nígbà tó wà lókè pẹ̀ wọ́n pé àmọ́ ńgbà tó ti wá jẹ́ pé olódùmarè iná ni gbogbo èèyàn wá ní ẹni tó yẹ ká fi ṣe ààrẹ rèé ẹni tó yẹ kó dépò ààrẹ rèé wọ́n ní gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ó wà lára tó mú ìfàsẹ́yìn débà orílẹ̀-èdè nàìjíríà o ẹ̀ǹbẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wọ́n pé wọ́n fi àmì ẹ̀yẹ dá olóògbé náà lọ́lá wípé kó máa jẹ́ igbákejì bàbá àṣàlẹ̀ ẹgbẹ́ náà níbi ayẹyẹ lẹ́ẹ̀kẹrìndínní àádọ́ta irú rẹ̀ tó wáyé nílùú Abẹ́òkúta gẹ́gẹ́ bí ààrẹ tẹ́lẹ̀ rí nílẹ̀ Nàìjíríà ṣe sọ ọ́ wọ́n pe sẹ́rí Abíọ́lá Káṣímọ́ wò tẹ̀ ń wò yìí tó ti dolóògbé náà wọ́n pe Ọlọ́run fún un ní ọpọlọ tó pé àti làákàyè tó yè kóró wọ́n ní kódà ń ló fà á tó fi jẹ́ pé àwọn wọ̀túnwòsì wípé ta gan iná ní oyè eléyìí tí wọ́n fẹ́ fún yíyẹ ni wọ́n fi wò pé ẹjẹ́ gbélé lọ́wọ́ bó tilẹ̀ jẹ́ pé kò sí láàrin wa mọ́ àmọ́ ìpamọ́nigbàgbé tó ti kó kò lè parẹ́ láì fọ́ àbàdà ìròyìn yẹn ó pọ̀ síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ ó o ojú ìwé kẹsàn-án ìwé ìròyìn the punch ibẹ̀ ẹnìkẹ́ ẹ̀ wò kẹ̀kà ń síwájú sí i àmọ́ o àwọn agbébọn ṣọṣẹ́ lágbègbè kan ní ìpínlẹ̀ Katsina wọ́n pé èèyàn mẹ́rin iná lọ́mọ̀ tún tẹ́rí gbaṣọ́ wọ́n pe èèyàn mẹ́rin lọ́jọ́ àbámẹ́ta iná ni wọ́n ti dágbére fáyé nígbà tí àwọn agbébọn ya wọ agbègbè yamaha ní ìjọba àbílẹ̀ faskari ní ìpínlẹ̀ katsina wọ́n pe àwọn tó jí olùgbé agbègbè bẹ̀ ẹni wọ́n bẹ̀rẹ̀ sí ní sàsálà fún ẹ̀mí wọn o bó tilẹ̀ jẹ́ pé ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ alhaji lawal damfoge àti samaila namoli musdafa ado lafate wọ́n pé gbogbo wọn iná ló mọ̀ jẹ́ pé wọ́n mọ̀ farakó nínú ìṣọ̀lẹ̀ láabi ọ̀hún wọ́n pé àwọn agbébọn ya wọ agbègbè náà lọ́jọ́ àbámẹ́ta lálẹ́ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yin ìbọn sókè takòtàkò láti fi dẹ́rù ba àwọn èèyàn wọ́n pé nu ìlà yìí lò iná ni àwọn èèyàn agbègbè ọ̀hún wà àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ wọ́n pé àwọn tó ṣe ìkọlù ọ̀hún àtìdí tí wọ́n fi ṣe kò tí ì farahàn o lára àwọn tó jí olùgbé agbègbè náà àwọn kan sá lọ àwọn kan títí di àkókò yìí wọn ò tí ì rí wọn àmọ́ àwọn tí ẹ̀mí wọn bọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà wọ́n pe wọn ti sin wọn o nílànà ẹ̀sìn Islam lánàá tí í ṣe ọjọ́ àìkú ìròyìn yẹn wà lójú ìwé kẹsàn-án o ìwé ìròyìn The Punch tó jáde lóòrọ̀ tòní òkè ìròyìn kan náà tún rèé tó dá lórí ọ̀rọ̀ ètò ààbò lẹ́yìn tí ẹgbẹ́ OPC ikọ̀ ti Fàṣẹ̀hùn ó ti sọ̀rọ̀ látàrí bí wọ́n ṣe ní ààrẹ tuntun ààrẹ tuntun wọn bá fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé lákòókò tí àwọn wà yìí omi titun ti rú o ẹja titun sì ti wọnú ẹ̀ nítorí pé ọ̀rọ̀ ètò ààbò ó ṣe kókó bẹ́ẹ̀ ló ṣe pàtàkì àwa ò ní fimú fílẹ̀ ká fimú kó pàǹtí láéláé nítorí pé ọ̀rọ̀ ètò ààbò yìí àá mú ní ọ̀kúnkúndùn àwa ó sì ṣiṣẹ́ tọkàntara pẹ̀lú àwọn iléeṣẹ́ elétò ààbò míì nílẹ̀ nàìjíríà láti rí i dájú pé àwọn ọmọ ilẹ̀ yìí lè sọnù àsùnfọ̀rùn léṣù ká ẹgbẹ́ oòdùà ikọ̀ ti frederick fàṣẹhùn iná ló ti búra fọlọ́ǹṣẹ̀rí wípé ìpèníjà ètò ààbò tó ń kojú orílẹ̀-èdè nàìjíríà yìí àwọn ò ní káwọ́ gbéra máa wò ọ̀rọ̀ yìí jẹyọ o lẹ́nu ààrẹ titun eléyìí tí wọ́n yàn wàsíù àfọlábí tó sì ṣe àlàyé wípé iṣẹ́ táwọn gbà nínú ikọ̀ OPC òun náà ní láti gbógun ti àìsí ètò ààbò nítorí pé orílẹ̀-èdè Nàìjíríà yìí kì í ṣe tẹnìkan o ti gbogbo wa ni àti wípé àwọn elétò ààbò àwọn ò lè dá sí ọ̀hún ṣe nítorí pé ó di dandan kí wọ́n pàmọ̀pọ̀ láti ṣiṣẹ́ náà tọkàn tara tó ń tàwọn ọkọ̀ fijilanté kí wọ́n sì tawọ́ gan gbogbo àwọn karambani tó ń domi àláfíà alẹ́ nàìjíríà rú kí wọ́n fi wọn lápè wọ́n ní tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ o ìgbésẹ̀ pápá pátá èèyàn ṣe ní pápá téèyàn fi farapa náà ni ó bẹ̀rẹ̀ sí ni máa wáyé o láti rí dájú wípé àláfíà jọba lórílẹ̀‐èdè nàìjíríà mo kú ọmọ ẹ̀ mo lọ sí ìpínlẹ̀ kwara níbi tí wọ́n pé kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ àláfíà ò ti rẹ́sẹ̀ walẹ̀ wọ́n pé ìjọba ìpínlẹ̀ Kwara ti pàṣẹ fún àwọn ilé ẹ̀kọ́ bíi mẹ́wàá tó wà ní títìpa wípé kí wọ́n padà sẹ́nu ìkẹ́kọ̀ọ́ wọn o tí àṣẹ ọ̀hún tó sì ti fìdí múlẹ̀ wọ́n pé lónìí ẹni gbogbo ìkẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ lónírẹ̀butu o ní ìpínlẹ̀ Kwara ìjọba ìpínlẹ̀ Kwara lánàá ni wọ́n pe àwọn akẹ́kọ̀ọ́ wọlé padà wípé àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ti ilé ìjọsìn tí ọ̀rọ̀ ọ̀hún kàn lórí ọ̀rọ̀ ìjáàbù lílò láti oṣù kejì ọdún tá a wà yìí ìsinmi tá ẹ ṣe ń létí tó ẹ padà sí ẹnu ìkẹ́kọ̀ọ́ yín kẹ́ ẹ lọ bẹ̀rẹ̀ sáà lẹ́ẹ̀kẹta kí gbogbo nǹkan ó sì máa lọ bí a ti ṣe kọ̀wé ẹ̀ wọ́n pé lónìí ti ṣe ọjọ́ ajé ọjọ́ kejìlá oṣù kẹrin ọdún 2021 iná làwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ni wọ́n bẹ̀rẹ̀ ètò ìkẹ́kọ̀ọ́ wọn padà àtẹ̀jáde tó wáyé látọwọ́ arábìnrin Kẹ́mi Adéọ̀ṣun ti ṣe akọ̀wé àgbà fún iléeṣẹ́ tó ń rí sí ètò ẹ̀kọ́ àti ìdàgbàsókè àwọn èèyàn rẹ̀ iná ló pé àwọn ilé ẹ̀kọ́ bíi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ iná lọ̀rọ̀ ọ̀hún kan o tó sì jẹ́ pé wọ́n ti wà ní ẹnu ìsinmi tipátipá láti oṣù kejì wọ́n ní àmọ́ o ó tó gé alùbàtà ìdarin àsìkò ti tó kí àwọn akẹ́kọ̀ọ́ padà sí ẹnu ìkẹ́kọ̀ọ́ wọn káwọn náà lọ rèé parí sáà ẹlẹ́ẹ̀kẹta eléyìí ti ń bẹ nínú sáà ìkẹ́kọ̀ọ́ lọ́dún kan o wọ́n pé àkókò ti tó báyìí gómìnà ìpínlẹ̀ ọ̀hún ló wáá fìdí ẹ̀ múlẹ̀ wípé gbóngbòngbòn eléyìí tó wáyé lórí ọ̀rọ̀ ìjáàbù lílò tó sì ti bẹ̀rẹ̀ láti ọjọ́ tó ti pẹ́ iná ló ti jẹ́ rodò báyìí tó ti lọ rèé mu mi gbogbo àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ilé ẹ̀kọ́ girama ní ìpínlẹ̀ náà kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ wọn ò lẹ́yẹ ò sọ́ka bẹ́yìn ọ̀bá gbàgbé ìjọba ìpínlẹ̀ Kwara ló gbé àwọn ilé ẹ̀kọ́ kan ti pa ní oṣù kejì ìyún ọjọ́ kọkàndínlógún oṣù kejì ọdún tá a wà yìí látara bí àwọn tó ní ilé ẹ̀kọ́ náà bí wọ́n ti ṣe kọ̀ láti jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ lẹ́sìn Islam kí wọ́n máa wọ ìjáàbù wọ́n pé ìjọba ìpínlẹ̀ ọ̀hún ló ti wá ṣe àtúnṣe àwọn ilé ẹ̀kọ́ náà báyìí o tí ètò ìkẹ́kọ̀ọ́ tí ó sì máa tẹ̀síwájú gẹ́gẹ́ bó ti ṣe ń lọ tẹ́lẹ̀ alright ni ìròyìn yẹn sọ àbẹ́ wárí pé ìkọlù kan mọ̀ tún wáyé ní ìpínlẹ̀ Ondo èèyàn mẹ́ta iná ni wọ́n pégbè kúrú jẹ lọ́wọ́ ẹbọra nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ojú pópó eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Ondo àmọ́ èèyàn méjì iná ló tẹ́rí gbaṣọ nínú ìṣẹ̀lẹ̀ ìdigunjalè ìpínlẹ̀ Ondo yìí náà ni ọ̀pọ̀ ti ṣẹlẹ̀ ìwé ìròyìn Punch ńlọkọ ẹ̀mú kẹgbà balance ìròyìn yín bẹ̀. káà ó lè pè bàbá ara ríro kò sí mọ́ àwọn ká ti sá lọ àrùnmọ́ lẹ́ẹ̀kún ẹ̀yìn dídùn làkúrẹ́ gbé wọ́n sì lọ wá bí wọ́n sí kára o lè pé bàmù rẹ̀ àtọ́ra dáadáa. kókó kó lára ọ̀tá le. gbéra ńlẹ̀ kó dìde. kára o lè pè ba. àtọ́ra wọ̀ àtúrà pẹ̀sẹ̀ àtúrà dáadáa. kegun tó kegun náà. kára o ya gágá. ara ń roni tẹ́lẹ̀ kò roni mọ́. tẹ̀bá ti fi kára o lè pè ba ra. lẹ́sẹ̀kẹsẹ̀ ló ń ṣiṣẹ́ wọnú igun. tó sì ń ṣe àtúntò rẹ̀. òṣùbù yẹ̀kẹ́ fa párọ̀ tàbí fi ẹsẹ̀ dá. fi kára o lè pè ba wọ. káì ara rẹ̀ ó lè padà yakinlala action action ó jẹ́ àwọ́ká àròmọléegun làkúègbé ara ríro tàbí ẹ̀yìn dídùn kára ó lè pè ń bá lọ́kọ̀ gbogbo wọn agbára pọ̀ kára ó lè pè ń tuyi pharmaceutical industries limited àwọn tó lórúkọ tó ṣe é gbẹ́kẹ̀lé níbi ká kó oògùn òyìnbó ló ṣe é kára ó lè pè ń bá. ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ pé ìrèpàtú òpèrè ta pàtà pọ́npọ́n kára ó lè pè ń ó kì í síbẹ̀. kára ó lè pè ń bá àtúrà dáadáa ó ti yá o. ní csc mountain of mercy. orí òkè àánú èrò èkìtì. god of elijah twenty twenty one fourteen fifteen and sixteen april yìí ọlọ́run àpọ́tù joseph ayọ̀ babalọ́lá yóò fi máa fàánú ṣiṣẹ́ àánú kò sí ìdákulẹ̀ mọ́ no more disappointment làkórí ìpàdé àdúrà tọdún yìí agogo mẹ́fà òwúrọ̀ méjìlá ọ̀sán márùn-ún ìrọ̀lẹ́ agogo mọ́kànlá àṣálẹ́ làdúrà yóò fi máa wáyé òru jímọ̀ mọ́jú sátidé pẹ̀lú àdúrà tó gbọ́dọ̀ jẹjẹrẹ bí àrà yóò fi máa sọ̀kalẹ̀ bí òwúrọ̀ òjò. prọfẹtẹsì káyà olúbọyọ ọládèjì cac general evangelist worldwide prophet pastor peter ilesanmi baba orí òkè prophet pastor amos ọláòjò baba orí òkè prophet pastor musa samuel bàbá orí òkè pastor eso ọ̀ladélé ààrẹ cac lágbàáyé pastor eo ọ̀dẹ́jọbí cac general superintendent tèmítọ́pẹ́ aládé ewúrà ẹ̀jẹ̀ jésù tèmítọ́pẹ́ emmanuel irawọ lady evangelist bomi òní evangelist ezekiel ọ̀làolúwa. máa kọrin lórí òkè àánú mountain of mercy ẹ̀yọ èkìtì lọ́dún yìí ẹ̀rí ẹ̀ pọ̀ bẹ́ẹ̀ lọ́lúwa ọlọ́run àwọn ogun ti wí ti wí ẹ mọ̀ pé báwo bá ti rí ohun tóun ní jẹ ohun tá a bá rí là á jẹ àmọ́ ní báyìí o ohun tẹ́ ẹ mọ̀ jẹ́ ti dé ẹ ò gbọ́dọ̀ jẹ ohun tẹ́ ẹ bá rí mọ́ iléeṣẹ́ aquifer water technical services ti dé o gbogbo ìṣòro borehole gbígbẹ́ dìrọ̀rùn aquifer water technical services wọn kì í ṣe lẹ́tàn wọ́n ń sọ tòótọ́ fún yín bí borehole bá ṣe é gbẹ́ sórí ilẹ̀ yín bí kò bá sì ṣe é gbẹ́ lọ́gán ni wọ́n wí kábàánìṣe underground water survey gbígbẹ́ borehole àti installation lọ́nà ìgbàlódé àti maintenance tí kò fi ní daṣẹ́ sílẹ̀ láéláé gbogbo àwọn irinṣẹ́ wọn látòkè òkun ni wọ́n ti kó dé iṣẹ́ tá a bá ìdánlórí iléeṣẹ́ aquifer water technical services ló mọ gbogbo tì fún tẹ̀dọ́ bọ́ọ̀hùn gbígbẹ́ lásìkò yìí òtítọ́ àti ìwà ọmọlúwàbí sì ní àkọ́mọ́ná wọn. ẹ̀yin tẹ́ ẹ ti gbẹ́ bọ́ọ̀hùn tẹ́lẹ̀ tó ń dà yín láàmú àtẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbẹ́ ẹ máa bọ̀ níléeṣẹ́ aquifer water technical services ní om sixty eight second floor omida shopping mall ládojúkọ ọjà omida ẹ zero eight zero three five two one nine two seven three tàbí zero eight one five five six eight seven eight seven eight aquifer water technical services wọ́n dángájá níbi ká gbẹ́ bọ́ọ̀hùn soul. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kulẹ̀ fàlàfàlà. etí ọba nílé ń tẹ̀síwájú gẹ́gẹ́ bí a ti ṣe kọ̀wé ẹ̀ ó yá ẹ̀jẹ̀ àtúngbéra o ibi àti roko tì sí ńlá fàbọ́ sí àmọ́ ń sínú ìwé ìròyìn punch níbi tí wọ́n ti fi ìdí ẹ̀ múlẹ̀ wípé àjọ tó ń rí sí ọ̀rọ̀ àkóso gbèsè ọmọ tí mú òṣùká ẹ̀bí ó sì dín ru àjàkálẹ̀ àrùn covid-19 nígbà tí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ní àwọn òbítíbitì owó tí wọ́n ti yá nílé ìfowópamọ́ àgbà ilẹ̀ nàìjíríà ọmọ léwu jọjọ fún orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní gbèsè eléyìí tí orílẹ̀-èdè nàìjíríà ti jẹ báyìí àlékún ti dé bá nítorí wípé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà ó ti fẹ̀yìn wọ́n gànà látàrí àjàkálẹ̀ àrùn covid-19 tó ṣe àkóbá fún un àwọn ọ́fíìsì àjọ tó ń rí sí ọ̀rọ̀ gbèsè nílẹ̀ nàìjíríà ń ló pa bìyàbìdún ẹ̀ tó sì ń ṣe àlàyé wípé àwọn tó jí akọ́ṣẹ́mọṣẹ́ nípa ètò ọrọ̀ ajé náà ni wọ́n ti wá kìlọ̀ wípé ewu ń bẹ lóko lóńgẹ́ o lóńgẹ́ fúnra ẹ̀ báyìí ewu ni nítorí bí orílẹ̀-èdè nàìjíríà bọ́bá fi tẹ̀ wájú láti túmọ̀ ya owó lọ́wọ́ ilé ìfowópamọ́ àgbàlẹ̀ nàìjíríà wọ́n ní tí ó ṣẹlẹ̀ yọmọ tó burú jáì jèyí tá à ń rí lọ́wọ́lọ́wọ́ lọ wọ́n pé àyẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ gbèsè nílẹ̀ nàìjíríà àti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ fìdí ọ̀rọ̀ múlẹ̀ nígbà tí wọ́n dáhùn ìbéèrè lọ́lọ́kan òjọ̀kan látẹnu àwọn akọ̀ròyìn wọ́n ní kódà gómìnà ìpínlẹ̀ Èdó Godwin Obaseki iná ló ní orílẹ̀-èdè Nàìjíríà ó ti tẹ owó kan èyí tó tó ọgọ́ta bílíọ̀nù náírà láti fi bu tútù sí àwọn ìpèníjà àìrówóná tó ń kojú orílẹ̀-èdè Nàìjíríà ó ní àwọn abala ìjọba mẹ́tẹ̀ẹ̀ta ìyẹn ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ àti ìjọba àbílẹ̀ iná ni wọ́n pín owó ọ̀hún lóṣù kẹta tá a lò tán Ọbaṣẹ́kì iná ni wọ́n pọ́ sọ̀rọ̀ ní ọjọ́bọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà ó ti wà nínú ìpèníjà ọ̀rọ̀ owó náà o tó sì ń fi ẹ̀sùn kàn wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ó ti tẹ owó tó tó ọgọ́ta bílíọ̀nù náírà ní oṣù kẹta wọn ní ara ẹ̀ iná lówó eléyìí tó máa ń wá látọ̀dọ̀ ìjọba àpapọ̀ tí wọ́n pín fáwọn ìpínlẹ̀ àtàwọn ìjọba àbílẹ̀ gómìnà ìpínlẹ̀ èdò iná ló wá àìdùnnú rẹ̀ tó ń ti jáyà hàn wípé ha bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà fàìmọ̀ kókùrú ó mọ́ tẹ̀yìn ní fàǹfà nítorí wípé gbogbo owó tá a ti yá sílẹ̀ kó mọ̀ tún wá jẹ́ pé àátú bẹ̀rẹ̀ sí ni mọ̀ tọ ojúlé yá owó kiri nítorí yíyá owó eléyìí tó mú wa bára wa lóko gbèsè tá a lè san tán nílẹ̀ yìí wọ́n ló tún ṣeé ṣe kó mọ̀ tún burú ju tàtẹ̀yìnwá lọ wọ́n pe orílẹ̀-èdè nàìjíríà àtàwọn orílẹ̀-èdè míì náà sì rèé wọ́n ti jẹ òbítíbitì gbèsè owó yíyá yìí ni àjàkálẹ̀ àrùn covid-19 ń ló sì fa ìdí abá o nígbà tí ó ń sọ̀rọ̀ ẹni tó jí ọ̀gá àgbà fún àjọ tó ń rí sí ọ̀rọ̀ àkóso gbèsè nílẹ̀ nàìjíríà patience ọ̀níhà wọ́n pé ó di ẹ̀bi ọ̀rọ̀ rú bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà ṣe fẹ̀yìn wọ́n gànà iye tó ń wọlé tẹ́lẹ̀ kọ́là ń rí mọ́ báyìí wọ́n ní kó tó di bẹ́ẹ̀ covid-19 náà ó tún ṣe àkóbá tiẹ̀ wọ́n ní tó wá fàárẹ̀ tí àlékún tó fi dé bá iye tí wọ́n iye tí tó jẹ́ gbèsè ti orílẹ̀-èdè nàìjíríà jẹ o wọ́n ní gbogbo kómìdè kómì orílẹ̀-èdè nàìjíríà wọ́n rápálá àti dìde o torí tí àjàkálẹ̀ àrùn covid-19 ṣe wọ́n ní ẹni bá wẹjú ilẹ̀ rúmbà lórí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí wọ́n pé bí orílẹ̀-èdè nàìjíríà ṣe ń ya owó tí covid-19 tó ṣe àkóbá wọ́n pé gbogbo ẹ̀ gbogbo ẹ̀ iná ló ń padà fàbọ̀ sórí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní ẹ̀ wá wo gbèsè ilẹ̀ yìí ọmọ ti gbéra sọ ó ti di five point five five two trillion naira lọ́dún twenty twenty yún ọdún tó kọjá wọ́n pé àmọ́ǹgbà tí covid nineteen dé áhà gbèsè ọ̀wọ́n mọ̀ dìde gamboro tó sì ti di tírílíọ̀nù mẹ́tàdínlọ́gbọ̀n ó lé bíi bílíọ̀nù mẹ́rin náírà wọ́n pé iye gbèsè tá a jẹ lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ nàìjíríà òun rèé o bákan náà ẹni àwọn akọ́ṣẹ́mọṣẹ́ kan ni wọ́n wá lu ọ̀rọ̀ ìkìlọ̀ wípé títẹ owó náírà nílẹ̀ nàìjíríà ọmọ léwu jọjọ wọ́n ní eléyìí gan yóò tún ṣe àkóbá fún iye tá à ń ra ọjà àti owó orí ọjà léyìí tó jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lára àmọ́ rèwánà ètò ti sọ̀rọ̀ tóun náà tó jẹ́ ògúnná gbòǹgbò elétí ọrọ̀ ajé tó sì jẹ́ olùdarí àwọn ilé kan o ó ní ẹ wò ó títẹ owó nílẹ̀ nàìjíríà kò sojú sara wọ́n ní bí wọ́n bá wá tẹ owó ọ̀hún nǹkan tí ó ṣẹlẹ̀ yóò kọjá bó ti ṣe wà àmọ́ ilé ìfowópamọ́ àgbàlẹ̀ nàìjíríà ti pé àwa ò mọ̀mọ́ nǹkan kan nípa owó tí wọ́n pé wọ́n tẹ̀ wọ́n gbé síta o ilé iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ náwó tó fi mọ́ ilé ìfowópamọ́ àgbàlẹ̀ nàìjíríà ti pé pínrín àwọn ò mọ̀ nípa owó kan tí wọ́n pé wọ́n tẹ̀ jáde tó jẹ́ ọgọ́ta bílíọ̀nù náírà fún orílẹ̀-èdè nàìjíríà lóṣù tó kọjá wọ́n pé ọ̀dọ̀ àwọn nìkún wà báwọn yóò báwọn ò àwọn mọ̀ àmọ́ n tó ní ṣe pẹ̀lá ń tẹ́wọ́ kò tọwọ́ tiwa ṣẹ̀ àwa ò sì mọ nǹkan kan pa ẹ̀ wọ́n pẹ́ àwọn akọ̀ròyìn ni wọ́n kàn sí àwọn tí ń bẹ nílé ìfowópamọ́ àgbàlẹ̀ nàìjíríà ọ̀sìta nwasobi wípé ẹ dákun o àmọ́ gbọ́ nǹkan kan a gbọ́ pé wọ́n tẹ owó kan jáde tó tó ọgọ́ta bílíọ̀nù náírà ẹ bó gan ni wọ́n ṣe náà àti pé báwo gan ìlówó ọ̀hún ṣe jẹ́ títẹ̀ táwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọn ò sì gbọ́ nǹkan tẹ́ ẹ fi tẹ̀ ẹ́ tán tẹ́ ẹ tún pín pẹ̀lú wọ́n pe ọ̀sítà ni bó o ṣe ń béèrè yìí ìní mo kọ́kọ́ ń gbọ́ ìgbà àkọ́kọ́ tèmi ò gbọ́rú ọ̀rọ̀ bẹ́ẹ̀ rèé torí kò sí owó kankan tó jẹ́ títẹ̀ láti ilé ìfowópamọ́ àgbáyé ilẹ̀ wa wọ́n ní yàtọ̀ sí eléyìí àwa ò mọ nǹkan kan owó kankan ò sì ti ọwọ́ tiwa kò tọwọ́ wa tẹ̀ bọ́ sí ìgboro ayé ẹ̀sùn lásán ni kì í ṣe òtítọ́ bíi tí í wù kó kéré ìròyìn náà ní pẹ́tọ́ ètò ọrọ̀ ọ̀rọ̀ ọmọ rẹ ó yẹ tún jẹ́ padà sínú ìwé ìròyìn Nigerian Tribune lóòrọ̀ tòní nítorí ìròyìn ó sodo síbẹ̀ ẹ jẹ́ àmú látọ̀dọ̀ àwọn asop ìyẹn àwọn tó jẹ́ òṣìṣẹ́ nílé ẹ̀kọ́ gbogbo ńṣe nílẹ̀ Nàìjíríà wọ́n pe àwọn bíi ọ̀gá àgbà mẹ́rin eléyìí tí ìjọba àpapọ̀ tọ́yàn tó fi ṣọwọ́ pé kí wọ́n máa jẹ gíwá àgbà lórí àwọn ilé ẹ̀kọ́ gbogbo ńṣe bíi mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fìdí wọn kalẹ̀ ní ìpínlẹ̀ Enugu ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Cross River ìpínlẹ̀ Plateau Borno àti ìpínlẹ̀ Benue àwọn asòfù ti pa àwọn ògbà àwọn fẹ́ ṣe ìlànà pínrin láàre tí kan ò gbọ́dọ̀ jù kan nílé ọlọ́fà májọ̀ wọ́n pé kí ìjọba kọ́mọ̀yàn lé àwọn lọ́wọ́ o lórí ọ̀rọ̀ ta ni ó jẹ́ ọ̀gá láwọn ilé ẹ̀kọ́ gbogbo ńṣe ẹgbẹ́ náà fi ìdí ẹ̀ múlẹ̀ lórí ọ̀rọ̀ yíyan àwọn tó jẹ́ ọ̀gá àgbà láwọn ilé ẹ̀kọ́ gbogbo ìṣe tó jẹ́ ti ìjọba àpapọ̀ náà nínú àtẹ̀jáde àti ìwé kan eléyìí tí ààrẹ asup adesin ezeibe tó buwọ́lù ló ṣe àlàyé wípé márùn-ún nínú àwọn ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ gbogbo ìṣe mẹ́fà tí ìjọba àpapọ̀ gbé kalẹ̀ wọ́n pé à ń láti ṣe àyẹ̀wò fún wọn o ká sì mọ̀ bóyá wọ́n kún ojú òṣùwọ̀n tó kó tó di pé wọ́n wàá gbé wọn kà wá lórí àwa náà kọ̀ lè gbà àìgbàtà yìí ṣe dìdìrìn kí ìjọba ó pé ẹni báyìí ìní ọmọ ìjọ̀gá láwọn ilé ẹ̀kọ́ gbogbo ṣe wọ́n pé àwa tá a wà lẹ́ka ètò kẹ́kọ̀ọ́ ńlá mọ́ńtà wọn àmọ́ àwọn tí ọpọlọ wọn jí pépé tí wọ́n ní agbára láti tukọ̀ àkóso ilé ẹ̀kọ́ gbogbo ṣe kì í ṣe pé ìjọba ó wàá sọ̀rọ̀ dòṣèlú tí ó wàá kan àwọn kan nípa lé àwọn ilé ẹ̀kọ́ gbogbo ṣe náà lórí wọn pé ẹ̀wò ibi títí bẹ̀rẹ̀ rèé wọ́n ní bí ìpìlẹ̀ bá bàjẹ́ kí gan ńlọdọdọ ṣe bí àwọn tó jẹ́ ọ̀gá àgbà bí wọn bá dúró re ó di dandan o kílé ẹ̀kọ́ ọ̀hún kọ́mọ̀ láǹfààní àti dúró tán débi wípé yóò wá ṣubú tí gbogbo nǹkan ó tún wá padà sí bó ti ṣe wà tẹ́lẹ̀ wọ́n ní gbogbo àwọn nǹkan wọ̀nyí iná lẹ́gbẹ́ asup kòrò ojú sí o wọ́n ti wá ní kí ìjọba àpapọ̀ fáwọn láǹfààní o káwọn náà ò lọ́wọ́ nínú bí wọ́n ṣe yan àwọn ọ̀gá àgbà sáwọn ilé ẹ̀kọ́ gbogbo ńṣe mẹ́fà tí láwọn ìpínlẹ̀ mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ dádúró níròyìn yẹn tó jẹ́ àwo gédéǹgbé ojú ìwé kẹjọ ìwé ìròyìn Nigerian Tribune iná níròyìn yẹn ló fi ìkàlẹ̀ sí. ó oh, spẹ̀tà spẹ̀tà spectacular revolution plus property tún kórè àjíǹde dé o revolution plus spectacular instant promo tó bá fẹ́ ra lẹ̀. fún ti ọdún àjíǹde tó ń kẹlẹ̀kùn bẹ́ẹ̀ bá ti san àsánlé owó ilẹ̀ yín ní gbogbo ilẹ̀ revolution plus tó wà ní èkó ìbàdàn ṣíwáwá abẹ́òkúta àti ìlú àbújá láàrin ọjọ́ ajọjọ́ karùndínlógún oṣù kẹta sí ọjọ́ jímọ̀ ọgbọ̀njọ́ oṣù kẹrin ọdún tá a wà yìí àwọn ẹ̀bùn ọlọ́kan òjọ̀kan ti wọ́n lẹ̀ fún yín bẹ́ẹ̀ bá ti san àsánlé owó tó tó ẹgbẹ̀rún love matters pẹ̀lú gbẹ̀ngà adéyínká ní easter sunday lọ́fẹ̀ẹ́ yóò tún láǹfààní àti jẹ̀bú ilé ọ̀fẹ́ ẹ tún lè san owó lẹ́yìn fún oṣù méjìléláàdọ́ta forty eight months ó pọ̀ pọ̀ pọ̀ jọ ẹ kàn sí wọn lórí www.revolutionplusproperty.com tàbí kẹ́ ẹ pé oh eight one one two eight three five for many oh eight one one two eight six five for many revolution plus property ilé ìrọ̀rùn lówó dákọ̀mù flysafe global consult limited simona àbáyọdé fún gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ láti kópa gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò ìgbàlódé ní dubai lórílẹ̀ uae ṣùgbọ́n tó jẹ́ pé wéèrìnà international passport ló ń ṣèdíwọ́ wàyí o àti láṣọ yẹ́pọ̀ pẹ̀lú iléeṣẹ́ tó ń rí sí wọléwọ̀de wípé gbogbo àwọn tó bá nífẹ̀ẹ́ láti kópa nínú ètò yìí lọ́gán ni passport tí wọ́n máa jáde láti pàṣẹ iléeṣẹ́ wa ìwọ náà tara ṣàṣà wá gba fọ́ọ̀mù pẹ̀lú five thousand naira láti jàǹfààní ìgbélùṣiṣẹ́ gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò ní united arab Arab Emirates tó sì ní sanwó kankan tí visa rẹ̀ ó fi jáde lẹ́yìn èyí ilégbèé ọ̀fẹ́ ètò ìlera ọ̀fẹ́ àtọ́kọ̀ ọ̀fẹ́ tí ó máa gbé yín lọ bí iṣẹ́ ni gbogbo olùkópa ó jàǹfààní ìdánilójú sì ti wà pé kó tó di parí oṣù tó ń bọ̀ ni visa gbogbo yín ó jáde ẹ kàn sí flysafe ní nọ́mbà fifty five Liberty Road ládojúkọ lana house off road Ìbàdàn ẹ sì lè wá gba fọ́ọ̀mù yín ní Fresh FM Abẹ́òkúta zero eight zero eight five eight seven zero five eight two flysafe Live and in Dubai. Do you know that you have the right to quality broadcasting? The National Broadcasting Commission says any person, group of persons, or organization aggrieved by the content of a broadcast or the conduct of a broadcast station may lodge a complaint to the station and all right to the Director General, National Broadcasting Commission, number 20, Ibrahim Taiwo Street, Asokoro, Abuja or send a mail via info at nbc.gov.ng. Please ensure that your complaint includes name of the broadcast station, title of the program, date and time of broadcast, and essence of the complaint. Also, remember to include your name, address, telephone number, email, and append your signature. Note that a complaint must reach the NBC within 14 days of the queried broadcast. NBC, your right to quality broadcasting. You're listening to 107.9 Fresh FM. ẹ káàbọ̀ padà etí ọba ńlẹ̀ ń tẹ̀ wájú níkànnì fresh one zero seven dot nine fm òkè sẹ́rì ìlú abẹ́òkúta ó yá o ká gba pọ́ọ̀dọ̀ àwọn ẹlẹ́sìn islam wọlé àgbáríjọpọ̀ ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ẹ̀sìn islam ló ti ra wẹ́bẹ̀ sí gbogbo àwọn ẹlẹ́sìn islam káàkiri ilẹ̀ nàìjíríà wípé kí wọ́n máa bójú wo òkè o lórí ọ̀rọ̀ oṣù titun ramadan nítorí wípé bí alẹ́ òní bọ́ba filẹ̀ wọ́n pe gbogbo nǹkan ó bẹ̀rẹ̀ èyí hàn ààwẹ̀ fourteen forty two eléyìí tó jẹ́ pé ó tọ́ o ó sì yẹ kí gbogbo mùmìnì àti mùmìnà òdodo kí wọ́n máa bójú wò bójú rí fún oṣù titun ọ̀hún lórílẹ̀‐èdè nàìjíríà nínú àtẹ̀jáde tó wáyé látọwọ́ ẹni tó jẹ́ olùdarí àgbà fún àjọ náà zubairu haruna ó mọ̀ ṣe àlàyé fún ìwé ìròyìn tribune lánàá ti ṣe ọjọ́ àìkú sunday wípé gẹ́gẹ́ bí ìjọba bó ti ṣe sọ àti wípé àwọn tó jẹ́ ẹlẹ́sìn islam wọ́n ní bí wọ́n bá ti fojú gan ní oṣù wọ́n pé oṣù àwẹ̀ ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn ó wá rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ẹlẹ́sìn Islam wípé ẹ máa gbójú wòkè òní ti ṣe ọjọ́ ajé iná ló yẹ kí Ramadan ìyún oṣù lámlánà oṣù yóò ẹ̀ṣẹ̀ yóò ẹ̀ṣẹ̀ kọ́ bẹ̀rẹ̀ àmọ́ bẹ́ẹ̀ bá róṣù àlè tí ìkéde ẹ̀ bí oṣù bá wa ti yọ ajẹ́ pé gbogbo ẹ̀ ó ti bẹ̀rẹ̀ bí a ti ṣe kọ̀wé ẹ̀ náà nìyẹn ó yẹ ẹjẹ́ agbára tán o lọ sí ojú ìwé kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ìwé ìròyìn Nigerian Tribune níbẹ̀ ni wọ́n pé ìjọba àpapọ̀ yóò ti ṣe ìpàdé pẹ̀lú àwọn òṣìṣẹ́ ńlẹ́ka òfin orílẹ̀-èdè nàìjíríà ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà wọ́n pé ó ṣèpàdé o pẹ̀lú àwọn òṣìṣẹ́ tó mọ́ṣẹ́ lójú lẹ́ka ìfìdímúlẹ̀ òfin nílẹ̀ yìí wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé àwọn tó jẹ́ olùdarí ẹgbẹ́ náà ni wọ́n ti kéde ìyanṣẹ́lódì ọlọ́jọ́ méje tó jẹ́ bí oníkìlọ̀ wọ́n pé tí ìjọba bá wákọ̀ tí ò gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ àwọn ó di dandan kí àwọn ó ṣe àfikún àkókò tí àwọn ó fi mọ́ ọmọṣẹ́ lójú o ẹ̀wẹ̀ ẹgbẹ́ ọ̀hún ti wá kéde wípé ẹni tó jẹ́ adájọ́ àgbà ilẹ̀ Nàìjíríà Ibrahim Tanko Muhammed iná ló ti ṣe ìpàdé pẹ̀lú àwọn o tó sì rọ̀ wọ́n wípé ẹ dákun ẹ̀jẹ̀ agé e pété ìyanṣẹ́lódì yẹn ó ti tó ẹ̀jẹ̀ á fún ìjọba àpapọ̀ láàyè kí wọ́n fi kùnlùkùn pẹ̀lú wa wọ́n pé lónìí ti ṣe ọjọ́ ajé ìpàdé tó gbóná janjan bí ajere yóò wáyé o látọ̀dọ̀ ìjọba àpapọ̀ pẹ̀lú ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ tó wà lẹ́ka òfin orílẹ̀-èdè wa nàìjíríà ẹni tó jẹ́ alákòóso fọ́rọ̀ iṣẹ́ àti ìgbanisíṣẹ́ sẹ́nẹ́tọ̀ Chris Ngige ẹni wọ́n pòpìyàmọ́ ìpàdé ọ̀hún tí ó bẹ̀rẹ̀ ní déédéé aago méjì ọ̀sán òní ẹgbẹ́ náà ìní wọn pé wọ́n ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì jákèjádò láti ọjọ́ kẹfà oṣù kẹrin ọdún tá a wà yìí lẹ́yìn tí wọ́n fi ń jáwé akìwọ́wọ́ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà pé bẹ́ẹ̀ bá gbọ́ tiwa àwa náà ṣetán o láti mọ́ gbọ́ tiyín ẹni tó jẹ́ olùṣírò owó àgbà fún ẹgbẹ́ náà comrade jimoh musa alonge iná ló ń ṣojú ẹgbẹ́ ọ̀hún tó sì jẹ́ pé ààrẹ ẹgbẹ́ náà ó tún fi ìdí ẹ̀ múlẹ̀ pé ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ láwọn ẹ̀ka òfin orílẹ̀-èdè nàìjíríà ò ní gbà láàbọ̀ bí ìjọba àpapọ̀ lẹ̀ yí bá kọ̀ láti wọ́n kún wọ́n pé bákan náà ń lọ bọ́ sórí o wọ́n ní kí lọ́bọ̀ fi sórí tìǹà kí ò ṣe tó fi jẹ́ pé ìyà jẹkúdọ́rọ́gbó ni ó jẹ àwọn tó wà lẹ́ka òfin orílẹ̀-èdè wa nàìjíríà mọ̀dánù ojú ìwé kẹrìnléní ìwé ìròyìn Nigerian Tribune ní kẹ́wò níbi tí àkórí kan tó ti ti fìkàlẹ̀ síbẹ̀ wípé ìjọba àpapọ̀ yóò ṣe ìpàdé pẹ̀lú àwọn òṣìṣẹ́ lẹ́ka òfin orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ń ṣe ìyanṣẹ́lódì oníkìlọ̀ àmọ́ àjọ serap ti pé tọ̀ ibi tí ọ̀rọ̀ dé dúró yìí ẹ̀yin tẹ́ ẹ mọ̀ nípa bí wọ́n ṣe ń pèsè pàṣípayọ tí wọ́n ń gé owó fi owó kún owó oṣù ẹ tètè gbé ìgbésẹ̀ kí ẹ̀ dínkù kó owó oṣù ààrẹ muhammadu buhari kí ẹ̀ dínkù kó owó oṣù àwọn gómìnà gómìnà kí ẹ̀ dínkù kó sì dé bá owó oṣù àwọn aṣòfin lórílẹ̀‐èdè wa nàìjíríà torí ibi tí wọ́n bá wa dé ńlá wà yìí o àjọ serap ń ló sọ̀rọ̀ yẹn lójú ìwé kẹrìnléní ogún ìwé ìròyìn Nigerian Tribune ló rọ tòní alright wọ́n pé ìpínlẹ̀ ọ̀yọ́ ọmọ ti yanjú ọ̀rọ̀ pínpín abẹ́rẹ́ àjẹsára láti dènà àjàkálẹ̀ àrùn covid-19 abala alákọ̀ọ́kọ́ wọ́n pé àwọn èèyàn ti gba abala alákọ̀ọ́kọ́ tán o wọ́n retí abala ẹlẹ́ẹ̀kejì ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ èyí ló fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé tọ́ ọpẹ́ fẹ́lẹ́dùà àti pín abala alákọ̀ọ́kọ́ àwọn abẹ́rẹ́ àjẹsára eléyìí tó ní ṣe pẹ̀lú dídènà àjàkálẹ̀ àrùn covid-19 fún àwọn tó jẹ́ òṣìṣẹ́ elétò ìlera tí wọ́n wà lọ́wọ́ iwájú tí wọ́n ń fi àyà rọ́ àjàkálẹ̀ àrùn covid-19 nínú àtẹ̀jáde tó wáyé lánàá ti ṣe ọjọ́ àìkú dókítà tómi owó petu iken ń ló fi ìdí ẹ̀ múlẹ̀ wípé ìpínlẹ̀ ọ̀yọ́ iná ló ti rí dájú wípé gbogbo àwọn tó jẹ́ elétò ìlera tí wọ́n ń fi àyàárọ́ dígbógun ti àjàkálẹ̀ àrùn covid-19 wọ́n ti gba abẹ́rẹ́ àjẹsára ọ̀ráìtì o ọlọ́run ló ṣèlérí fún mi wípé ìpínlẹ̀ ọ̀ṣun yóò dìde padà tí ó sì ní ẹwà àti ògo tí elédùà tó dá mọ́ gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun adégbóyèga oyètọ́lá ìlómọ̀sọ̀rọ̀ wípé ọlọ́run ló ṣe ìlérí fún òun wípé ìpínlẹ̀ ọ̀ṣun ó tún dìde padà eh. ó sọ̀rọ̀ ní àkókò ìsìn ìdúpẹ́ kan láti fi bu ọlá fún ìyàwó rẹ̀ arábìnrin kafayat ọláìtàn òyetọ́lá nílé ìjọba láti fi mọ rírì orí olúwa o fún ti àjọ̀dún ọdún kankanléní ọgọ́ta ìyàwó rẹ̀ oyetola ṣe àlàyé wípé àwọn àgbékalẹ̀ iṣẹ́ àkànṣe onídàgbàsókè lọ́lọ́kan òjọ̀kan eléyìí tí ó ti jẹ́ gbígbé kalẹ̀ tí òun sì ń gbàdúrà lórí ẹ̀ ńlọ́lọ́run ti kọ sóhun wípé fi ọkàn ara rẹ balẹ̀ ọmọ má jẹ́ kí ọkàn rẹ kó dààmú nítorí pé mo ti ṣèlérí èmi ó sì mú un ṣẹ ó di dandan kí ìpínlẹ̀ Ọ̀ṣun kó tún dìde padà kí ògo àti ẹwà rẹ̀ kó túbọ̀ búyọ̀ nítorí wípé èmi olúwa ẹni sọ bẹ́ẹ̀ Oyètọ́lá ló bá wọn akọ̀ròyìn sọ̀rọ̀ wípé Ọlọ́run ti fi hàn òun o wípé ìpínlẹ̀ Ọ̀ṣun yóò tún gbéra tán ojú ìwé kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ìwé ìròyìn Nigerian Tribune ìnìròyìn yẹn sọdọ̀ sílẹ̀ ọ̀rọ̀ tòní. Are you in need of a reputable travel and tours agency to help you with all your travel arrangements and bookings, like airline ticketing and more, to give you a smooth, seamless, and unforgettable travel experience beyond your imagination? Then, where you need to be is First Excellent Able Travel and Tours Limited. For all your inbound, outbound, and Soto travels, meaning travel from anywhere into Nigeria or from Nigeria to the outside world, or from any foreign countries of the world to another, you can count on us for all your airline 90 to any part of the world. First Excellent Able Travel and Tours Limited is a proud member of IATA, Nantes, and NCAA, and we are currently transacting with 213 countries of the world and still counting. With us, you can be certain of an affordable travel arrangements and convenient payment plan. Our Abeokuta office is at number 45 Shuken Road, Okejenwa, Abeokuta, Ogun State. Call us now on 0905 505 2472 or WhatsApp on plus 639 Website excellenttravel.com.ph. ilé gbígbé ṣe pàtàkì nínú ìgbé ayé ẹ̀dá èèyàn ò lè ṣe bó ṣe wù ú nílé onílé ilé onílé ò lè dàbí ilé ara ẹni ló fi jẹ́ pé kò sí kékeré alákàn tí ò nílé tiẹ̀. ìjọba ìpínlẹ̀ Ògùn ti gbéròrùn dé o àti donílé lórí ti di rọrùn owó bẹ́ntẹ́nì ilé ìfowópamọ́ Gateway Mortgage Bank ti ṣe àgbékalẹ̀ ọ̀nà tẹ́ ẹ lè fi donílé lórí pẹ̀lú ìrọ̀rùn tí yín ni kẹ́ẹ̀kan kó sínú ẹ̀ wọ́n sì máa yọ owó wọn padà díẹ̀ díẹ̀ ẹ̀yin òṣìṣẹ́ oníṣẹ́ ọwọ́ ẹ máa bọ̀ kẹ́ ẹ wá jàǹfààní ilé ìgbàlódé àwọn ibi tí ilé wọ̀nyí wà ní Abẹ́òkúta Ìjẹ̀bú Òde Ìpẹ̀rù Ifọ̀ Ọ̀tà Ṣàgám àti Ìlaró lọ sí èyíkéyìí ẹ̀ka ilé ìfowópamọ́ Gateway Mortgage jákèjádò ìpínlẹ̀ Ògùn tàbí kó o pe zero eight zero three four three nine six five five seven àti zero eight zero three eight one seven five three three six jẹ́ kí ilé ìfowópamọ́ gateway mortgage bank gbà ẹ́ lọ́wọ́ ìwọ̀sí àìnílélórí gbogbo ẹ̀yẹ ìyáwó nílùú Abẹ́òkúta o. tó fi mọ́ gbogbo ìpínlẹ̀ Ògùn lápapọ̀. ẹ kú oríire o. ìdí ni bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àgbékalẹ̀ World Health Organization fún Right to Sight. èyí ló mú àjọ Benjamin Franklin Foundation gbé ètò ọ̀sẹ̀ ìtọ́jú ojú àti àyẹ̀wò ojú kalẹ̀. ká fún gbogbo ẹni tó bá ní ìṣòro tàbí ìpèníjà. pàápàá jùlọ fún gbogbo olùgbé ìlú Abẹ́òkúta àti ẹgbẹ̀gbẹ̀ rẹ̀ ìtọ́jú ojú àti àyẹ̀wò náà ti bẹ̀rẹ̀ báyọ̀. ẹ darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú yìí pẹ̀lú five hundred naira. owó káàdì lásìkò o. ètò àyẹ̀wò ojú yìí ọ̀fẹ́ làyẹ̀wò reading glasses ó wà nílẹ̀ rẹpẹtẹ fún gbogbo àwọn tó bá nílò rẹ̀ lọ́fẹ̀ẹ́ gbogbo ẹ̀yin tó bá ti ní káàdì Benjamin Franklin lọ́wọ́ tẹ́lẹ̀ ẹ máa mú un bọ̀ fún ìtẹ̀síwájú nípa ìtọ́jú ojú yín o. àwọn oògùn òyìnbó fún ìtọ́jú ojú ti wà nílẹ̀ lọ́wọ́ tí kò gúnpá ó yá ẹ máa bọ̀ ní iṣẹ́ olúwa hospital lẹ́gbẹ̀ẹ́ first bank láfẹ̀wá abẹ́òkúta fún ẹ̀kúrẹ́rẹ́ àlàyé ẹ pé zero seven zero six one nine one three three seven five zero seven zero six one nine one three three seven five lù kéde Benjamin Franklin High Foundation. Fresh one note oh seven point nine FM lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà. rèlé o ó yá ká máa mú eléyìí tá a fi daṣọ bo ìtàgé lórí ìròyìn tí ọba nílé tí ọba lóko nìkan ni fresh one zero oh seven dot nine fm òkè sẹ́rì ìlú Abẹ́òkúta Òkúpè ó ti kẹ́gbàjarè sí ìgboro ayé o wípé ìdúnkokò mọ̀rẹ́ lórí ọ̀rọ̀ ètò ìdìbò àpapọ̀ lọ́dún 2023 ojú ìwé kẹta ìwé ìròyìn Nigerian Tribune ìnìròyìn yẹn wà ẹgbà balance ẹ̀ àmọ́ ìdí rèé tí ẹnìkan tó jẹ́ abẹnugan nílẹ̀ ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Bauchi tó fi kọ̀ láti buwọ́lu àdéhùn kan eléyìí tí àwọn asòfin nínú ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n fi síta ó lóun ọ̀fẹ́ buwọ́lu ìbíkúbu kí ọ̀rọ̀ má ba bẹ́yìn yọ bẹ́yìn bá wa fẹ́ mọ kí ló ṣẹlẹ̀ kí nìdí abágan ẹ wojú ìwé kẹta ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lóòrọ̀ tòní ọ̀rọ̀ àìtí o ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìpàdé àpérò ẹgbẹ́ òṣèlú PDP ọ̀rọ̀ pọ̀ nínú ìwé ìròyìn Nigerian Tribune ojú ìwé kejì lóòrọ̀ tòní ìpàdé ọ̀hún wọ́n pé ìpínlẹ̀ Ọ̀ṣun ènìyàn fi ìdí ẹ̀ sọ ẹ fẹ́ gbọ́ làbárí ọ̀rọ̀ ẹ̀múwèé ìròyìn Nigerian Tribune ẹ̀ka ojú ìwé kejì ó wà ń bẹ̀ zero eight zero three three two two ten seventy nine tàbí zero nine zero seven eight zero zero ten seventy nine hello. hello. ẹ káàárọ̀ orúkọ yín ibo lẹ ti ń pè wá. ẹ mọ ẹ mọ sí ètò ọpọlọ yín ò ní dàrú àṣẹ. orúkọ mi ni àǹfààní yàtì látàrí ẹjọ ẹ láti sango. à ń gbọ́ yín ẹ̀sìn ìpínlẹ̀ Kwara yẹn ni mo fẹ́ dá sí kí àwọn tó ń jà tí wọ́n wọlé padà sílé yẹn kò kí àwọn ìjọba wa tí wọ́n bá tó ń bójútó dáadáa wà ní ogun ẹ̀sìn nílẹ̀ wa o. àmín ẹ ṣeun zero nine zero seven eight zero zero ten seventy nine tàbí zero eight zero three three two two ten seventy nine ẹ káàárọ̀ ẹ kúrò nídìí rédíò yín tàbí kẹ́ ẹ pátápátá. kò kí tẹ́ ẹ bá ti pè wọlé ẹ sún kúrò nídìí rédíò yín etí ògbéjì èèyàn mẹ́ta ò lè dúró méjì méjì láì fàbàdà hello. ẹ káàárọ̀ orúkọ yín ibo lẹ ti ń pè wá. orúkọ mi ni samuel abidogun mo kò láti ìlú rọbì yín. à ń gbọ́ yín. ilé iṣẹ́ ìfẹ́ kẹta síbẹ̀ ni ọ̀rọ̀ ti ètò ààbò ní orílẹ̀-èdè ilé ìfẹ́ jáde. ẹ tẹ̀síwájú. kíjọba àwọn àga ìpínlẹ̀kùnrin wa àdìgbò náà ni kọ́ mú ètò ààbò kọ́ mú lókùn kọ́ náà ó ṣètò ààbò òkúdò yàrá ọ̀lẹ́ ní ìdíjà wa o. àmì ẹ ṣeun zero eight zero three three two two ten seventy nine tàbí zero nine zero seven eight zero zero ten seventy nine ẹ káàárọ̀ ẹ ti wà lójú òpó kí lorúkọ yín bulẹ̀ tí ń pè. ẹ jẹ́ àwo ìpè kan sí hello hello. hello? ẹ ti wà lójú òpó kí lorúkọ yín ibo lẹ ti ń pè wá. atọ́kùn iṣẹ́ ò ní bàjẹ́. àmín. àdúpẹ́ ọ̀rọ̀ owó yíyá. kí lorúkọ yín àti ibi tẹ̀ ti ń pè wá. àwọn asòfin àdáàsí nínú ìjọba àbá náà ti ń sọ fún wọn pé owó tí wọ́n yá ó ti pọ̀ jù ó ti pọ̀ jù owó tí àwọn olórí wa ń gbà wọ́n dínkù olè náà ń ké tata yẹn ọlọ́run ní jẹ́ kí nàìjíríà tó dúdé o àmì ẹ̀ sọrúkọ yín àti ibi tẹ̀ ti ń pè ó dáa ká má daṣọ bo ìtàgé ìròyìn etí ọba ńlẹ̀ etí ọba lóko èsúró tó ṣe àṣejù níjọ́ kìíní àná ó padà tẹ́ lọ́wọ́ oníyàtàwọ̀ àtẹ̀yìn àní tẹ́ láṣẹ ìlédùà òní tí wàá ṣe ọjọ́ ajé ajé òyàlé gbogbo wa lágbára lọ́wọ́ ìlédùà bólúwájí ògùnyẹmí lórúkọ tèmi anointed voice of the city ẹ̀ máa yáṣẹ́. 107.9 FM Dabè ou louman Okile Fala Fala 101.9 FM. Tabe ou o ou ṣẹ́ẹ́rì bẹ́ẹ̀ yẹn bá ń gbàdúrà kó máa gbé ìgbésẹ̀ bó bá ti ń gbé ìgbésẹ̀ ọlọ́run ó di dandan kí gbogbo ẹ̀ ó dáa èyí náà mo fi ń gbé àǹtí wọlé sórí ibi tá a wà yìí gan ẹ màmá aláṣọ ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé wà ń bí live and direct pẹ̀lú mi. mo kí gbogbo àwọn tí ó ń gbọ́ wa nínú ilé wípé ẹ kú dédé ìwòyí àwọn aláṣọ six twenty a ti wà ní abẹ́kúta lọ́wọ́lọ́wọ́lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ quality wa ti sún síwájú aṣọ wa ti yí padà aṣọ tẹ́ máa bọ́ nínú aṣọ wa ní ìsìn ẹ máa bá gown ẹ máa bá jeans ẹ máa bá chinos ẹ máa bá top ọkùnrin ẹ máa bá top ọmọdé ẹ máa bá top àgbàlagbà kí n tiẹ̀ tó tẹ̀síwájú ẹ sáré kọ nọ́mbà yìí zero eight one six five nine six seven two seven five zero eight one six five nine six seven two seven five tàbí zero eight zero five five two five three seven five five gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé aṣọ wa ó ti sún síwájú hmm. a ti lọ sí next level gbogbo ẹ̀yin èèyàn pátápátá tẹ́ wà ní Abẹ́òkúta àti àgbègbè ẹ̀ Ìlaró Ìjẹ̀bú Òde Ṣàgàm Ewékòró pápá igbó ọ̀rà gbogbo yín pátápátá àti gbogbo àwọn tó súnmọ́ abẹ́kúta ẹ má dà gírígì lọ sí kútọ̀ ní ìsàlẹ̀ ọjà ẹ rí aṣọ six hundred and twenty naira hmm. ẹ bá pàdé ńbẹ ẹ má gbàgbé o àwọn aṣọ tá ẹ máa bá ń bẹ̀ ẹ bá polo àgbàlagbà ẹ bá polo ọmọdé ẹ bá top ọmọdé ẹ bá top obìnrin àwọn aṣọ teenagers àwọn aṣọ tó ń tà ní boutique káàkiri gbogbo ní àgbáyé òun la kó wá sí ọ̀dọ̀ yín ní ìsìn ní Abẹ́òkúta ní ìsàlẹ̀ ọjà kútọ̀ ẹ má gbàgbé fún àwọn alára àtúntà nìkan ṣoṣo ni o àwọn obìnrin tí ó jẹ́ wípé wọ́n ń wá òwò tí wọ́n lè ṣe ní twenty twenty one mo kí ọ kú oríire àwọn ọkùnrin tó jẹ́ wípé o lè kó lọ sọ́fíìsì kó o ti bẹ̀ ẹ̀yin ọmọ yunifásitì Ogun State University Abẹ́òkúta University hmm. ẹ máa bọ̀ ẹ wá wo ntàntà ní six hundred and twenty naira mo wò wá níran ẹ má wàá gbàgbé fún àwọn alára tútà nìkan ṣoṣo ni o ó kéré jù tó lè gbé lọ́dọ̀ wa hmm. òní bẹ́ẹ̀lì kan nínú bẹ́ẹ̀lì kan yẹn mix bẹ́ẹ̀ ló máa bá ń bẹ̀ lóríṣiríṣi mi ò kì í tó kiri ka o mi ò kì í ta grade a tàbí b ìwọ ló máa ja nínú nylon pẹ̀lú lébẹ̀lì ẹ̀ aṣọ tuntun ó hmm. yàtọ̀ sókìrìkà kò jọra wọn six hundred and twenty twenty naira àfọwọ́ lè rárá rárá rárá rárá so jíǹsì ọkùnrin kan six twenty six obìnrin kan six twenty gáùn ló bá ń bẹ̀ ni chinos ló bá ń bẹ̀ ni tọ́ọ̀pù ọkùnrin blouse obìnrin so gbogbo ẹ̀ pátápátá hmm. tọmọdé lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà hmm. six hundred and twenty naira hmm. bisbel ni bẹ́ẹ̀lì ẹyọ kan hmm. eighty pieces ló máa bá ń bẹ̀ tó bá wá jẹ́ òbí ó ní eighty pieces ṣe wà bẹ́ẹ̀ ló ní hundred pieces ṣe wà hmm. six twenty lọ́nà ọgọ́rùn-ún ó jẹ́ sixty two thousand six twenty lọ́nà eighty hmm. ó jẹ́ forty nine thousand six hundred naira so ẹ má gbàgbé fún àwọn alára àtúntà nìkan ṣoṣo. ok ká tó tún máa tẹ̀síwájú ẹ máa pe nọ́mbà yìí oh eight one six five nine six seven two seven five oh eight one six five nine six seven two seven five tàbí ká ẹ pé oh eight o oh five five two five three seven five five o oh eight o oh five five two five three seven five five mama. ẹ tẹ̀ ẹ́ wájú ẹ tẹ̀ ẹ́ wájú. kò sí bó ṣe lè raṣọ kan ní six twenty hmm. kò ló jèrè ń bẹ̀ hmm. sórí aṣọ tó fẹ́ rà wàá rí sampo ẹ̀ ńlẹ̀ wàá dàálẹ̀ wàá rí kó hmm. tiẹ̀ tó sanwó tún sampo yẹn lẹ́yọ kọ̀kọ̀kọ̀kọ̀kan nìkan da aṣọ tó fẹ́ rà nìkan dàálẹ̀ kan rí so ẹ má gbàgbé bẹ́ẹ̀lì kejì òun náà ti ń bèrè lọ́wọ́ wa tọ́jọ́ ti pẹ́ gbogbo àwọn tó operate boutique ní gbogbo àgbáyé náà ń bèrè lọ́wọ́ wa ó ti wá dé báyìí top tán lè wọ̀ lọ sí party tán lè wọ̀ lọ sọ́fíìs please ẹ máa bá nínú bẹ́ẹ̀lì ọkùnrin kan ṣoṣo aṣọ iye ọ̀kan yín wá jẹ́ one thousand five hundred naira bẹ́ẹ̀lì ẹ̀ hundred pieces ó wá jẹ́ one hundred and fifty thousand naira o lè gbé làjì o lè gbé láàrin wá bọ̀ lọ́dọ̀ wa níbikíbi tẹ́ ẹ bá wà ẹ máa bọ̀ ní alhaji soremi shopping complex ní ẹ̀gbẹ́ police station ìsàlẹ̀ ọjà kútọ̀ ní abẹ́òkúta fóònù nọ́mbà wa ní zero eight one six five nine six seven two seven five tàbí zero eight zero five five two five three seven five five. ọdún yìí ó máa san gbogbo wa ọ̀lẹ́ lójú máa tì.